Thank you, Jesus. dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́ thank you lord thank you jesus dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí thank you lord thank you jesus ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ká fi ọpẹ́ fún olódùmarè olùgbàlóṣe olùgbàlà àyàn àyàn àyàn àyàn àyàn fún oore rẹ̀ nínú ayé wa àyàn fún ìyanu rẹ̀ nínú ayé wa àyàn fún ọrẹ nínú ayé wa àyàn fún ìdáǹdè rẹ̀ nínú ayé wa a yìn ọ́ fún ìṣẹ́gun rẹ a yìn ọ́ fún ohun tuntun a yìn ọ́ fún ìpamọ́ thank him thank him that area that been good to you exalt him in that area that been faithful to you ká dúpẹ́ ní gbogbo ọ̀nà tí ọlọ́run ti dá sí wa jésù ṣe o jésù ó ọmọ ó ilé ó ẹbí the lord have been faithful the lord have been righteous and holy thank him Concern your life thank him Concern your children ọlọ́run ṣeun jésù àyìn ọ jésù àfi ọpẹ́ fún jésù àfi ìyìn fún ọ jésù àfi ògo fún ọ jésù àfi ọlá fún ọ olùgbà ló mọ ṣeun olùgbà ló ṣeun olùgbà láàyè ọ olùgbà láfi ọpẹ́ fún ọ olùgbà lágbé ọgá agbé ọgá fún ohun tó ń ṣe àyàn fún ohun tí ìwọ ń ṣe lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ a yìn ọ́ fún ohun tó ń ṣe àdúgbò fún ohun tó máa ṣe ní àṣálẹ́ yìí thank him for what he's gonna do concerning your life tonight ẹ ká dúpẹ́ orí yẹn for what God is gonna do in your home in your family in the life of your children in your marriage let's thank him let's worship him dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yẹn let's exalt him ọlọ́run mi ò mà ṣe ọlọ́run mi ò mà ṣe o ọlọ́run mi ò mà ṣe o ọlọ́run mi ò mà ṣe jésù ṣe jésù ṣe jésù àyàn jésù agbé ọ̀gá agbé ọ̀gá àyàn lógo agbé ọ̀gá àyàn lógo agbé ọ̀gá àyàn lógo àyàn lógo fún ìyanu ìwọ ọlọ́run fún ìbùkún ìwọ ọlọ́run fún ẹwà ọlọ́run lórí ayé wa lórí ayé ọmọ wa jésù ṣe agbẹ́ fún orí gbogbo agbẹ́ fún àánú gbogbo agbára fún ògo rẹ gbogbo jésù dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dúpẹ́ lọ́wọ́ jésù dúpẹ́ lọ́wọ́ olódùmarè olówó ìṣinwó lift your voice bless the, bless the lord jésù ṣe jésù ṣe o ìwà lágbára olóòní bàbá. Ìwà lágbára olóòní ọmọ.

mercy. And lift your voice, bless the Lord. Let's appreciate Him. All of Him. All our praise belongs to Jehovah God. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Jésù ṣe o. Jésù This o. Jésù ṣe o. Jésù Thank him, exalt him, lift your voice, bless him. Olúwo ṣe o. olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun jésù ṣeun jésù ṣeun thank him i want to exalt him lift your voice and thank you can thank him enough he has owó tó ṣe fún wa ó ju ó ju ọpẹ́ tá à ń he has done great things in our life ẹ ò tá a if you think deeply you can see end of God in your life kò sí bí ọwọ́ ọlọ́run ò ṣe sí no matter your situation in life you still have a cause to thank him ní ìmọ̀ tó ń kọjá báyìí ṣùgbọ́n ní ohunkóhun tó ń yẹn àbọ̀ tó ń kọjá there is a reason to there is more reason to thank the Lord for because he has done great things for you ó ti ṣe ìyanu ayé wa ìpamọ́ ẹ̀ pé ó ti wà láàyè ó tọpẹ́ ó tọpẹ́ ó tọpẹ́ ó tọpẹ́ ó tọpẹ́ lift your voice and return that glory back to him thank him thank him worship him Exhort him thank the Lord gbogbo ayé. Thank you, Holy Spirit. Èmi balẹ̀gbẹ̀rún á fún olùgbàlà. Thank him. Ogo Ogo ńlá mú ọba mi. Ìṣẹ́gun ó. in for the grace of that Lord? Lift your voice and thank Him. Lift your voice and thank Him. Jésù agbéọgá fúri ọ̀fẹ́. Ọlọ́run àyàn fún agbára rẹ lórí ayé wa. Thank Him for that love. Thank Him for that grace. Thank Him for that blessing. Ọlọ́run ò mà ṣeun. Ọlọ́run àyàn fúri ọ̀fẹ́ ńlá. Lord, we thank you, Lord Jesus. We thank you, O God. We exhort you. Olúwa yìn ọ́ fún tó ń ṣe. Olúwa gbé ọ̀gá Thank you, Lord. Appreciate Him. We give thanks to Him. He is going to do more in our life. That's why he told us to come before Him with thanksgiving so He can do more. you must acknowledge the blessing of God ó dá ká mọ rírì orí ọlọ́run ayé wa no matter what it is mò ń gbàdúrà fún mi i'm still trusting God for the fruit of womb i'm still believing God for concerning my life i'm still trusting God to do this but what about those things that he has done for you mélòó ohun tó wá ṣe yẹn kọ́ fún wa ń kọ́ ṣé kò nídìí ọpẹ́ lórí rẹ̀ ni ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run thank him lord i just thank you i say thank you god i say thank you concerning my children ọba tó fọmọ dààmú rẹ̀ Oh, thank you, Lord Jesus. Ọba tó jẹ́ kí iṣẹ́ Father, we lift our voice in praise in Jesus' name. Our Lord, we pray. Let us begin to ask the Lord, our Lord God of heaven, to forgive every sin. All my sins, O oh God. Gbogbo ẹ̀ṣẹ̀ mi. Every sin that I've hidden in my heart. Gbogbo ẹ̀ṣẹ̀ tí mo sọ pamọ́ àyà mi, ìbínú. Gbogbo ẹ̀ṣẹ̀ yẹn, ìbínú. That anger ẹ̀ṣẹ̀ tí mo pamọ́ nínú àyà mi that will not allow your glory to, to manifest my life èyí tí ò fààyè gbà ọ́ that will not allow your presence in my life gbogbo ẹ̀ṣẹ̀ mi all my all all all all ẹ̀ṣẹ̀ tí mo mọ̀ mọ̀ the the the one that you know ní to a eh, commission and omission that the the that sin and eh, that transgression trespasses in our life that sin of iniquity in our life gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo yẹn ọlọ́run dáríjì I run to you olúwa olúwa dáríjì mi can we acknowledge ourselves before the Lord can you acknowledge yourself before him and ask for the forgiveness of Holy Spirit right now ask the Lord to forgive those sin olúwa dáríjì mi ní poroso tó ma máa ànzè yàrá o ẹ kú orúkọ Jésù olúwa dáríjì mi àṣírí dèrè mi máa àndàlẹ́ bá oṣù tó lábàá. Buko Jésù dára. Mo kó nítorí àmà Buko tí a The Lord you are going to forgive every sin and purify our heart. Olúwa pa ọkàn mi Father wash me o God, purify me, sanctify me. Ẹ orúkọ Jésù. That the Lord God of heaven to wash you. The Lord God of heaven to purify you. Ẹ orúkọ Jésù dáadáa. That the Lord God of heaven to wash you. The Lord God of heaven to purify you. Ẹ sọ fún Jésù, Olúwa wẹ̀ mí, Olúwa ọkàn mi. Somebody pray that prayer. The Lord Jehovah God to worship. The Lord Jehovah God to purify you. Ẹ pọ orúkọ Jésù pé kí Ọlọ́run kó wẹ̀ wá, kó wẹ̀ ọkàn wa. In the name of Jesus, As the Spirit of God to come. Ẹ bá bèrè fún ẹ̀mí Ọlọ́run kó sọ̀kalẹ̀ wá. As the Spirit of the living God to come right now ẹ ká porúkọ Jésù pé kí ẹ̀mí Ọlọ́run alààyè kó máa bọ̀ wá sínú ayé wa ẹ̀mí Ọlọ́run let the spirit of God máa bọ̀ nú ayé mi lè pàṣẹ tòótọ́ làbàràdàbà ẹ porúkọ Jésù ẹ̀mí Ọlọ́run spirit of God come into my life ẹ porúkọ Jésù dáadáa ẹ̀mí Ọlọ́run ní orúkọ wọnú ọkàn mi wá gbà bọ̀nú ọkàn mi somebody pray làkètà rọ́ọ̀sù pé ẹ máa ansa yá o orúkọ Jésù dáadáa ẹ̀mí Ọlọ́run sọ̀kalẹ̀ wá sínú ayé mi somebody ask the Lord that the spirit of the Lord that should come into our heart ẹ pé orúkọ Jésù ẹ̀mí Ọlọ́run máa bọ̀nú ilé mi somebody ask the Lord that the spirit of God to come into your life in the name of Jesus ẹ pọ orúkọ Jésù ẹ̀mí Ọlọ́run máa bọ̀ nínú ayé mi ẹ pọ orúkọ Jésù ask the spirit of God to come into your life somebody pray ẹ pọ orúkọ Jésù dáadáa that the spirit of the Lord to come into your heart ẹ̀mí Ọlọ́run máa bọ̀ nínú ilé mi somebody pray and talk to God that the spirit of the living God to come into your life ẹ̀mí Ọlọ́run. máa bọ̀ nú ilé mi ẹ pe orúkọ Jésù ẹ̀mí Ọlọ́run sọ̀kalẹ̀ wá sínú ọ̀nà ayé mi the spirit of God ẹ̀mí Ọlọ́run máa bọ̀ nú ọ̀nà mi wá ṣàkóso ayé mi as the as the spirit of God to begin to begin to lead your life ẹ̀mí Ọlọ́run wá sọ̀kalẹ̀ wá wá ṣàkóso ayé àwọn ọmọ mi come to direct the life of my children come to direct me o God come to lead me wá darí ayé mi nísinsìnyí ẹ̀mí ọlọ́run sọ̀kalẹ̀ wá tell the spirit of God to come down to begin to guide you ẹ̀mí ọlọ́run wá darí ọkàn mi in Jesus name we pray tẹ́mi ọlọ́run bá ń darí yàn when the spirit of God is leading you àṣìṣe ó jìnnà sí ayé ẹni no the wrong thing mistakes lie will far away from you because ẹ̀mí òtítọ́ ni the spirit of God is the spirit of truth. Oh, that Itafun will go on, that will reveal many things in your life. When you under the influence of Him, Tabawalabe and me, He will begin to guide you to the right path. Abesi Dariwa Sibi Ona Todara. That even when the enemy has set a trap for your life, tẹ́pẹ́ èṣù gangan àti sani àtàwọn ọmọ ogun rẹ̀ wọ́n ti dẹ́dẹ́ òkùnkùn fún ayé wa the spirit of God begin to lead you so you don't have to worry because it's the spirit that will shine light upon our way ẹ̀mí yìí èyí ó tan ìmọ́lẹ̀ sí ọ̀nà wa ẹ pe orúkọ Jésù ẹ̀mí Ọlọ́run láti ṣiṣẹ́ lọ wá máa darí mi begin to lead me ẹ̀mí Ọlọ́run begin to begin to direct my children As the Lord tell ní ẹni tí ẹ̀mí Ọlọ́run bá ń ṣamọ̀nà àwọn ní àwọn tó ń ṣà à ń pè ní ọmọ Ọlọ́run those that the Spirit of God is leading guiding and the child of God orúkọ Jésù ẹ̀mí Ọlọ́run wá bẹ̀rẹ̀ sí darí mi ẹ pọ orúkọ Jésù ó yá ó yá ó yá ọmọ Ọlọ́run lánàá ó gbàdúrà in the name of Jesus in the name of Jesus ẹ̀mí Ọlọ́run wá bẹ̀rẹ̀ sí darí mi. Ọmọlọ́run ńlá ni ó gbàdúrà somebody so you don't fail so the power of darkness will not overcome you torí pé ẹ̀mí òkùnkùn lè borí ayé rẹ ẹ̀mí ọlọ́run wá bẹ̀rẹ̀ sí darí mi ẹ̀mí ọlọ́run wá bẹ̀rẹ̀ darí ayé mi ẹ̀mí ọlọ́run wá bẹ̀rẹ̀ sí darí iṣẹ́ mi ẹ̀mí ọlọ́run wá bẹ̀rẹ̀ sí darí ayé ọmọ mi orúkọ Jésù that the spirit of God to begin to lead you to begin to guide you in the name of Jesus let the spirit of God to begin to lead you kẹ́mi ọlọ́run kó bẹ̀ sí darí rẹ lè poro soto kayaba ẹ̀mí ọlọ́run bẹ̀ sí darí mi ẹ̀mí ọlọ́run bẹ̀ sí darí ayé àwọn èèyàn yìí ní orúkọ Jésù ẹ̀mí ọlọ́run bẹ̀ sí darí dẹ́dẹ́ he begin to abeg he begin to lead you go and do this go and do that go don go there see down here and you begin one step ahead of your enemies wà á rí pé wà á fi ìgbésẹ̀ kan ju ọ̀tá rẹ lọ because when the spirit of God is leading you he reveal the deep things to you ẹ pe orúkọ Jésù ẹ̀mí Ọlọ́run bẹ̀ sí darí mi ẹ̀mí Ọlọ́run bẹ̀ sí darí ayé mi ẹ̀mí Ọlọ́run ìka pàtó yà wá wọnú mi wá come to fill me wá gbé mi wọ̀ come to occupy my life come to come and make my life your dwelling place ẹ pe orúkọ Jésù gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wa gbogbo ẹ̀mí tó wá ṣe tọ́ lọ́run ó yẹ parẹ́ lárọ́ tell on every spirit that is not of God in operation in my life gbogbo ẹ̀mí tó wá ṣe ti ọlọ́run èyí tó ń ṣiṣẹ́ tàbí èyí tó ń dààmú èyí tó ń dààmú ilé gbogbo ẹ̀mí tí ò ń ṣe ti ọlọ́run lórí ayé mi ó yá parẹ́ lọ́wọ́lọ́wọ́ ẹ kò porúkọ Jésù dáadáa gbogbo ẹ̀mí tó ń ṣe ti ọlọ́run ẹ ọ̀rọ̀ wá oyè pòórá oyè pòórá oyè pòórá oyè pòórá oyè pòórá oyè pòórá ọmọlọ́lá ló gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù gbogbo ẹ̀mí tí o ṣe ti Ọlọ́run nínú ayé mi pòórá wọ́lọ́ba yìí ẹ pọ Jésù gbogbo ẹ̀mí tí o ṣe ti Ọlọ́run gbogbo ẹ̀mí tí ó ṣe jọ lọ́run lórí iye mi ní orúkọ Jésù ó yẹ pòórá gbogbo every spirit that is out of God your life gbogbo ẹ̀mí tí ó ṣe ti Ọlọ́run ètí ń da ètí ń ba arí jẹ́ tí ń sọrí dànù ètí ń ba oríire jẹ́ ní orúkọ Jésù ẹgbọ́ Olúwa ẹ jáde nínú ayé mi somebody tell the Lord every spirit that is out of God gbogbo ẹ̀mí tí ó ṣe ti Ọlọ́run gbogbo ẹ̀mí tí ó ṣe ti Ọlọ́run lórí iṣẹ́ mi gbogbo ẹ̀mí tí ó ṣe ti Ọlọ́run that that that spirit that is out of God gbogbo ẹ̀mí tí ó ṣe ti Ọlọ́run nínú ìran mi ní orúkọ Jésù nínú ọkàn mi nínú ayé mi tell that spirit to depart from you in the name of Jesus as of today my life disagree ayé mi kọ̀ ọ́ sílẹ̀ somebody pray ayé ọmọ mi kọ̀ ọ́ sílẹ̀ ní orúkọ Jésù begin to disagree with that spirit begin to disagree with that power begin to disagree with that spirit that power in your life gbogbo ẹ̀mí tí ò ń ṣe ti Ọlọ́run nínú ayé mi I say I disagree with you mo ló ti pẹ̀lú rẹ lónìí I say no mo ló ti fún ọ in all in all your operation ní gbogbo iṣẹ́ lórí ayé mi ní orúkọ Jésù ní gbogbo iṣẹ́ lórí ọ̀nà wa gbogbo ẹ̀mí tí ó ń ṣe ti Ọlọ́run somebody pray ní orúkọ Jésù àyè sí fún ọ̀nà ayé mi mọ́ mẹ́ka tàyà no more no more place no more avenue for you in my life depart in the name of Jesus be consumed by fire kí náà ọlọ́run kó bẹ̀rẹ̀ sí jó gbogbo ẹ̀mí náà rún let the power of the Lord let the spirit of God begin to consume that spirit by fire kí náà ọlọ́run kó bẹ̀rẹ̀ sí jó gbogbo ẹ̀mí yẹn rún kí náà ọlọ́run lè pòórá takayaba kí náà ọlọ́run ní orúkọ Jésù ní ọlọ́run in Jesus name we pray orúkọ Jésù. The Bible told us in Psalm 119, it said, Consider my affliction and deliver me. Olúwa wo ìpọ́njú mi kó o sì gbà mí. He said, Consider my affliction. Olúwa wo ìpọ́njú mi kó o sì gbà mí. There are many things that you are passing through in life that you need your help, that we need the help of God ọ̀pọ̀lọpọ̀ nǹkan là ń là kọjá nínú ayé ìta ní ìdènà lọ́wọ́ ọlọ́run and I don't know what you are passing through èmi ò mọ tó ń là kọjá that you have looked at yourself that oh kí ló ṣẹlẹ̀ báyìí náà what is going on kí ló ń ṣẹlẹ̀ nínú ayé mi yìí ẹ wá porúkọ Jésù olúwa olúwa consider my afflictions olúwa wo ìpọ́njú mi kó o sì gbà mí I don't know ọ̀pọ̀lọpọ̀ ń dààmú lórí ọmọ ọ̀pọ̀lọpọ̀ ń dààmú láti ríṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ń dààmú láti rí ìwé gbélú for God to for God to establish for you to establish in that country àwọn tó dé lẹ́yìn olú ẹ̀ wọ́n ti lọ àkókò wà ní bàtí yẹn bá dé lù nìkan tí yẹn bá ti kọ́ dé lò á ní nǹkan tó tẹ̀ tó yàn tó lè ṣe bàtí yẹn bẹ́ẹ̀ tó ti lo thirty years ọ̀ tó ti lo many years tẹ́ pé bàtọ́ máa ba níṣẹ́ bí aláwọ̀ ṣẹ́ mi tí yàn tó lè ṣe kò ní lójú ẹ̀ láyé rẹ o. I was talking to somebody tó bá lójú ẹ̀yìn á ṣe nǹkan tó yẹ kó ṣe náà ṣùgbọ́n nǹkan kan wà tó yẹni ló yẹni hallelujah àpàkìlẹ̀ à ń fọjọ́ rò láti jọ ìnà tìrẹ̀ tí wà ń bẹ̀ láti jọ ìyẹn ẹ̀yẹ pé irúṣẹ́ bẹ́ẹ̀ ni à ń ṣe hallelujah lórúkọ Jésù Ọlọ́run yóò dìde fún ayé ẹ lórí hallelujah so nǹkan tó yẹni ló yẹni àkókò àkókò it's the certain things that will fit your life. The nothing that you can do because you have been there for so long and look back and see people behind you. They are no more in that position anymore. You have seen them out there. And also you are trying to do your best. Eh, eh, eh, you have been trying to do things and it seems that thing is not working. That's why you need to lift your voice to oh God. Èyí tó fi pé Ọlọ́run nìyẹn. The Lord consider my afflictions. Olúwa wo ìpọ́njú mi lónìí kó and and deliver me kó o sì gbà I don't know see I'm not here to tell you what is going on in your life you know what it is. I'm not here to see a vision in your life say oh, mo rí ìran kan sí ah, you know that very thing that you know n fẹ́ kọ́ ọlọ́run kó dì pẹ̀lú kó gba ìṣẹ́gun tó tó tó tọ́lọ́n kó tó you are praying for the fruit of the womb and you are praying you know that's what you need you are you I don't know what's going on yet, but you know it tẹ́lọ̀ olúwa wo ìpọ́njú mi lónìí kó o sì gbà mí somebody open your heart and begin to pray in the name of Jesus. Father, consider my afflictions and deliver me. Somebody pray that prayer. Father, consider my affliction. Olúwa wo ìpọ́njú mi lónìí. Màtórí àmàkóso tó yàrá kó o sì gbà mí. Somebody pray in that financial area of life in that spiritual aspect of your life olúwa wo ìyá mi lónìí o kó o sì gbà mí ọba tó wò fún àná ìtúwò ìpọ́njú rẹ̀ káyé gàn ìkàbàdà lọ́tí dá the reproach of Hannah and I am remove her reproach ẹ pe orúkọ Jésù olúwa wo ìpọ́njú mi lónìí ask the Lord to consider kó o sì gbà mí mo ní kó bẹ́ẹ̀ wò ó kó sì gbà ọ́ Father in the name of Jesus ẹ pe orúkọ Jésù Olúwa wo ìpọ́njú mi lónìí o consider my affliction and deliver me kó o sì gbà mí Somebody pray and tell him, Father, consider my affliction concerning my moving forward that you have been trying to move forward. Consider my affliction that you have been trying to seek for joy. Consider my affliction that you have been trying to carry your own baby. Ẹ pe orúkọ Jésù, Olúwa wo ìpẹ́jù mi lónìí, kó o Can you lift your voice and begin to pray? Olúwa wo ìpẹ́jù mi lórí ọmọ that you have been trying to raise up that child, that children to be the best in life. In the makosata. You have been trying to have a financial breakthrough. You have been trying to move forward. Ask the Lord to consider the affliction today. Lift your voice and pray. Open your heart to Jesus in Jesus' name. We pray. Ebi o mẹ́tò tún lè gbà yà. To me, I don't know. Mi ẹ̀ mẹ́tò tún lè túyàn sílẹ̀ bí kò ṣe ọlọ́run yìí. Hallelujah. Òun ló sọ pé òun lè gbà yàn. And I know that he is faithful to stand by his word láti dúró ti ọ̀rọ̀ rẹ̀ to perform what he has said láti mú ohun tó ti sọ ṣẹ. Ẹ pé orúkọ Jésù ìyá mi ẹjọ́ dòpin let my affliction come to an end. Ìyà mi láti bímọ dópin àwọn kan ò jìyà fún àwọn kan tẹ̀ tó pé dànù. Hallelujah ìwọ sì ń gbàdúrà tó ń gbàwẹ̀ fún. Ẹ̀ṣẹ̀ yẹn tó tó ń gbè tó ń gbà nǹkan fi ṣẹlẹ̀ níní àwọn ní amúṣẹ̀rí kan lílé ẹ̀ta mi sí dẹ̀ mo ti move forward for you just to have one. Hallelujah ẹ̀ olúwa olúwa jàmí tó dópin ìyá ayé mi dópin gbogbo ẹ̀mí tó fẹ́ kí n ṣe rere ó dópin that spirit that don't want you to prosper gbogbo àyíká tí ò fẹ́ kí eré mi jáde olúwa gbà mí gbogbo ohun tí ń bá ayé mi jàkadì every voice olúwa gbà mí lọ́wọ́ òun náà gbogbo ohun tá a ti sọ every voice every confession every declaration have been declared in my family in my life around me into my life yeah, whatever yourself you have declared by yourself ohun tí wọ́n kàn ti it won't rẹ sọ ètò wa ń tẹ̀lé ayé ẹni kejì let my suffering let my shame come to an end ọgbọ́lọ́run Jesus, oh dàdúrà Jesus. Jésù orúkọ Jésù orúkọ Jésù amadayaba. Ah, matoria makosonto yaba lanteli makoparusata landa yaraba kushate yaba bakondo yama kusoto yaba aili makaili mastaya mali makosoto yaba kaili mastaya matoria makobrando shigeraba bakendo yaba oshate yaba oya gbàmí gbàmí gbàmí gbàmí gbàmí gbàmí ẹ e po orúkọ Jésù gbàmí gbàmí gbàmí gbàmí gbàmí gbàmí gbà mí gbà mí gbà mí gbà mí gbà mí gbà mí gbà mí ó màkàbà kò ṣàánà wọn dà in Jesus name we pray. ẹ polúwa Jésù ló wá gba ìrọ̀lẹ́ ogun náà fún mi that the manifest your power over that power over the spirit over that power nípa gbáyé over the atmosphere. over oh, that situation of my life. You know it over that very situation of your life that you want to allow that person to happen. Ìjú òfẹ́ fa what you hear. Hallelujah. Eh, that you know what it is. Eh, Money and ẹni can nǹkan ṣe mà pé You know, o. Eh, I'm not gonna argue with that. And you're praying, you are praying. You you don't have to pray. You don't have to do something. You just like. there is no argument on it it's okay but èmi mọ̀ pé ẹ tí nǹkan ṣe mọ̀ pé nǹkan ṣe o whether by ignorant or whether by no understanding or by enemy ẹ tí nǹkan ṣe ó mọ̀ pé nǹkan ṣe ignorant yẹn lè wà yẹ tí ò mọ̀ kankan tí ò yí òye ṣùgbọ́n pé in the early form ẹ jẹ́ mọ̀ pé nǹkan ṣe òun ṣe òun n tí mi nìyẹn I will not just say my dad kò ní ẹ eh, ẹ àwọn kan gbàdúrà But that's all I pray. Some don't pray. You don't have to do all that. It's okay. You don't have to pray. You don't have to. Mm, it's okay. But I know. Ẹni tí nǹkan ń ṣe, ó mọ̀ pé Hallelujah. Lórúkọ Jésù, gbogbo agbára kò di asẹ́ orúkọ Jésù. Gbogbo agbára yóò fẹ́ gbà. The atmosphere that they want to allow me. Gbogbo agbára tí ò fẹ́ gbà. Gbogbo agbára gbogbo májẹ̀mú tí ò fẹ́ gbà fún mi. Kí n ṣe rere gbogbo májẹ̀mú tí o fẹ́ gbà gbogbo ọ̀rọ̀ ènìyàn tí o fẹ́ gbà in the atmosphere gbogbo ọ̀rọ̀ gbogbo agbákára tí o fẹ́ gbà gbogbo ẹ̀míkẹ́mi tí o fẹ́ gbà fún mi kí mi náà gbé ọmọ jó láyé ẹ kú orúkọ Jésù Olúwa dìde fún agbá mi dìde tẹ́lẹ̀ agbára náà bá arise to fight that power for me and fight my victory this morning this this this evening mo fún mi ní ìṣẹ́gun ẹ ní àṣálẹ́ yìí ó yẹ mọ́ lọ́rùn ẹ lanu ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù orúkọ ńlá jésù gbagba yóò fẹ́ gbà mí láyè that power that want to allow that progress to take place to happen in your life gbogbo agbára tí o fẹ́ gba ìtẹ̀síwájú yẹn gbogbo agbára tí o fẹ́ every atmosphere that you are in gbogbo ipa tí o fẹ́ allow you're moving forward, you're going higher. Every spirit that is making things difficult for our life, that is gbogbo tó le koko, gbogbo mule mú le ẹ̀pì orúkọ Jésù, agbára náà kò di asán, gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi, Olúwa wa, àádọ́yàbà sáyẹ̀dàbà, màá kọ́ darúkọ ẹni yìí. I don't know whether it's one person, but if you are Esther here, one thing I want you to do, number one olúwa lóun á dá yín lóhùn ìkíni ni pé olúwa yóò dá yín lóhùn pé at that junction of your life he will visit you pé pé èèyàn dójú èèyàn dójú ògbè that at that junction of your life God of heaven will visit you olúwa yóò bẹ̀ yín wò and one thing as I'm saying mo fẹ́ kẹ́ ẹ̀kọ́ ó lè má ní ó lè má ní mí nì eh, but I will just say it uh, probably to me too to to myself. You know, mo if possible I don't know where you are mo kọ́kọ́ mo fẹ́ you know mo fẹ́ kẹ́kọ̀ọ́ fòsókè ní ìgbà mẹ́ta possible you know ẹ̀kọ́ ká gbà jíde kó bà lé àṣùlàdó ẹni mo fẹ́ kẹ́kọ̀ọ́ fòsí just jump it will make any sense you know it's okay kéèyàn jump is not making any sense Can you ask fún mi it's okay I can also think like that too uh, but you can just ẹ̀kọ́ Look eh, lórúkọ Jesus ọwọ́ ọlọ́run kó kàn yín lórúkọ jésù kẹ wá rí ipasẹ̀ ohun tẹ́ ẹ ṣe yẹn bá lọ ṣe àwọn make meaning now it now comes like when you see the manifestation gbà gbà ní mo rí ṣẹlẹ̀ ìyanu ṣẹlẹ̀ lórúkọ jésù kó ṣẹlẹ̀ gbogbo ọwọ́ kọ́wọ́ lórúkọ jésù kó pòórá every end that is not of God in your life disappear every end, every end. Lord Jésù wọ́n ní gbé oúnjẹ In the name of Jesus. In the name of Jesus. Látìkè rábà tó tó lè máa sátẹ̀yàrá. Má tó tó Le prendo sí kẹtẹ́wọ̀. Má tó yà máa ká whatever thing that you are passing through at that junction in your life, I call for the help of heaven. Mo bèrè fún ìrànlọ́wọ́ Ọlọ́run. May you begin to experience it. May everyone begin to experience it. Ìrànlọ́wọ́ Ọlọ́run yẹn, the help of God, the help of God. In Ọlọ́run ti ń fa orí ẹni sókè. Ìrànlọ́wọ́ Ọlọ́run ti ń mú ayé tó mú ọ̀nà fún ayé ẹni. Ìrànlọ́wọ́ ga. The help of God that will lift you up. The help of God that will open the doors for you. The help of God that will that that that, that, that, will, that will silence the ends of your enemies, the air of God that will do great things in your life. Ní orúkọ ìrànlọ́wọ́ Ọlọ́run kò fara gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa orúkọ Jésù kíákíá Olúwa ṣe tèmi fún mi. You know what it is. Say quickly, O oh God, Father, complete, settle my case. Wẹ́pọ̀ orúkọ Jésù ní kíákíá quickly, O oh God olúwa ṣe tèmi fún èmi yìí you know what you have been praying for you know what you want to see ẹ ti mọ tẹ́ ẹ ń gbàdúrà fún ẹ sì mọ tẹ́ ẹ fẹ́ rí ẹ pe orúkọ jésù mi tẹ́ wá sẹ́ olúwa ní kíákíá olúwa ṣe tèmi fún mi olúwa ṣe tèmi fún mi lórí ọmọ mi olúwa ṣe tèmi fún mi lórí iṣẹ́ mi daddy do my own for me o oh God ẹ sì ní kíákíá ọlọ́run Ísírẹ́lì ó ní kí n ké pè ọ́ ó ní ọlọ́run yóò gbọ́ ṣe call upon me and will answer ó ní ó ní call upon him he say we should call upon him ó lóun á dáhùn ni ẹ wá polówó Jésù ní kíákíá ọlọ́run Ísírẹ́lì ó yá ṣe tèmi fún èmi ó yá sọ́dàdúà orúkọ Jésù àà ah, ah, orúkọ Jésù ìkàdáyàbá orúkọ Jésù àà ah, ikabari bastadia lotoria makoso toyaba lebrondo suto toliaba lentekere bakopera kate sọ fún jésù dada olúwa ní kíákíá quickly o god father complete my own father complete my own somebody pray ẹnìkan gbàdúrà ní orúkọ jésù ní kíákíá ọlọ́run alààyè bóyá ṣe tèmi fún mi olúwa ṣe tèmi fún mi ẹ pé orúkọ Jésù olúwa ṣe tèmi fún mi ní orúkọ Jésù dára pé kí ọlọ́run Ísírẹ́lì kó Ti tiẹ̀ fún ọ kó ṣe tiwa fún wa o olúwa ṣe tiwa fún wa ní orúkọ Jésù olúwa ṣe olúwa ṣe olúwa ṣe olúwa ṣe olúwa ṣe tèmi fún mi somebody pray pray pray pray pray pray pray as long as you complete your own olúwa ṣe tèmi fún mi ikadadadadada alatatelia mandolia makotaka mandolia makoshara lentelia garagaba latekelebokotagaba ayetelebagaba ayiwọle masaya dua dua lórúkọ jésù kristi olúwa wa gbogbo ẹni tó bá ń jẹ bòmí tó wà ní àdúrà yìí gbọ́wọ́ lórí rẹ lórúkọ jésù agbára jíde kó balẹ̀ ọ sàmì dáadáa o lórúkọ jésù agbára jíǹde kó balẹ̀ ọ oríire ò ní gbàbọ̀dé mo gbàdúrà fún ọ oríire ò ní gbàbọ̀dé gbogbo ẹni tó bá tó bá gbé orúkọ ẹni yẹn bọ́ lórí rẹ o lórúkọ Jésù oríire ò ní gbàbọ̀dé lórúkọ Jésù orí yìí ò ní gbàbọ̀dé lórúkọ Jésù orí yìí ò ní gbàbọ̀dé ní orúkọ Jésù orí yìí ò ní gbàbọ̀dé aṣọ yìí rẹ ò ní fàyà ó mà káyé mà sáyà aṣọ yìí rẹ ò ní fàyà aṣọ yìí rẹ ò ní fàyà gbogbo èèyàn tó jẹ́ orúkọ yìí àti gbogbo èèyàn tó wà ní àdúrà yìí orí yóò ní gbà bọ̀dẹ̀ lórúkọ Jésù ibi sọnù ayé rẹ lónìí lórúkọ Jésù òòrí mọ́ mo ní ibi sọnù ayé yìí lórúkọ Jésù ó sọnù pàápàá ẹ̀ ní rí mọ́ ibi sọnù ayé ẹ̀ ní rí mọ́ bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi olúwa wa ẹ ṣe tèmi láṣepé. kó rẹ̀ ṣiṣẹ́ nínú ayé mi let good things begin to happen to me. ohun tó bá mú ayé èèyàn dùn nìyẹn that makes you that gives you joy when good things begin to happen to you. tí a ti ohun rere bá ṣẹlẹ̀ síyàn he makes life he makes life comfortable he makes you feel happy ó máa ń jẹ́ kí ọkàn yẹn balẹ̀ ìjábẹ̀sì what is happening to him ibi ló mú gbogbo ọmọ ìbànújẹ́ lọ́gbẹ̀ẹ́ sóhun tó ń ṣẹlẹ̀ sí kò níyan tó tẹ́lẹ̀ rùn ṣùgbọ́n lọ bá ọlọ́run kọ́lọ́run tó kọ fún o he went before the Lord that God should realize it òun ò kì í ṣọmọ ìbànújẹ́ that normally I'm not a child of sorrow and the Lord hearkened to the voice of Jabez ọlọ́run gbọ́ ohùn Jábẹ́sì and turned the life around and Bible say Jabez is more honourable than his brethren tàbí láàrin àwọn ìrìn ẹbí rẹ̀ kò jẹ́ nǹkan kan kò sí ẹ̀ tán pèsè pàtàkì ló fẹ́ ṣe it's not it is not the time of calling to meeting because he has nothing to offer kò sí nǹkan tó fẹ́ múlẹ̀ kí ló fẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run yóò fún ọ lẹ́nu ọ̀rọ̀ sẹ́ that Lord will give you a say nǹkan bí wà àkókò ṣẹlẹ̀ mi ìmọ̀ bí ṣe rí torí pé mi ṣe rí torí pé advice wulẹ̀ fún mi náà ṣé wọ́n gbọ́ ṣé ṣé o lọ́mọ bímọ rí àbí báwo ni mo ṣe àbọ̀ márìlè tó fi mọ̀ pé lórí advice rẹ sọ fún mi àbí kan rí tí ó rí kó ṣe business rẹ àbí ah, ṣe kọ́lẹ́ jẹ́ hallelujah lórí kò sẹ́nu ọ̀rọ̀ in any areas of life that Lord Jehovah God will give you a say in the name of Jesus ọlọ́run yóò fún ọ ní ẹran ọ̀rọ̀ sọ ẹ porúkọ Jésù ó yà ṣe tì ní àṣepé ohun rere kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ sí ayé mi let good things begin to happen to me oore kó bẹ̀ sí ṣẹlẹ̀ nínú ilé mi lẹ́yìn kó bẹ̀ sí ohun rere kó bẹ̀ sí sí mi o Oh, yeah, let good things begin to happen in my life. Let good things in the name of Jesus begin to happen around me, in my family. May glory there. Olúwa mi gbọ́dọ̀ Let good things begin to happen to me. Can you lift your voice and begin to pray that good things begin to happen to you? In the name of Jesus, kí oore kó bẹ̀ sí ṣẹlẹ̀ sí ọ. Ní Jésù kí ohun rere kó bẹ̀rẹ̀ ṣiṣẹ́ nù let good things begin to happen to me kí ohun rere kó bẹ̀rẹ̀ ṣiṣẹ́ ayé àwọn ọmọ mi let good things begin to happen to my children somebody pray that prayer sọ fún Ọlọ́run let good things begin to happen in Jesus name we pray orúkọ Jésù Ọlọ́run láti ṣiṣẹ́ lọ aṣọ this morning and let everyone put the stamp on it kí ọ̀run fi òǹtẹ̀tẹ̀ pé kí ire kó bẹ̀rẹ̀ sí rọ̀ mí lọ́rùn kí àti ṣe rí ẹni tó débẹ̀ kíákíá ó dá when you do things and you get there quickly is, is good ẹlòmíì pé kò ní débi tó máa dé láyé ṣùgbọ́n àti débẹ̀ ojú àárí mẹ́mẹ́ kò ní nǹkan gidi when people are you are struggling to do things alive ẹ orúkọ orí ọ̀fẹ́ pàdé mi grace enter into my life. Let great things begin to happen to me at ease. Kí n bẹ̀ ṣíṣe ohun rere nínú ìrọ̀rùn. Olúwa orí ọ̀fẹ́ bà lé mi látòmí lọ. Grace enter into my life. Kí n bẹ̀ ṣíṣe ohun rere àwọn ọmọ mi nínú ìrọ̀rùn. Wípé o fẹ́ yọ o fẹ́ kọ́lé kan o yọ blọọ̀kì ogún ọdún. Hallelujah! I just want to be the one house and you you you you know you made blood for twenty years. Yeah, or you want to finish your education with things that people are doing for one year. Now your own turn to have three years, four years. Hallelujah. That Àti bímọ orí ọ̀fẹ́ pàlẹ́ mi grace enter into my life. He blesses sí ṣan rere nínú wrong at ease ní orúkọ Jésù orí ọ̀fẹ́ gbàlẹ́ mi Let grace enter into life. Orí ọ̀fẹ́ látọ̀run wá gbàlẹ́ ayé Amen ó yá sọ́dàdúrà orúkọ jésù orúkọ ńlá jésù agbára jíǹde níbẹ̀rẹ̀ orúkọ rẹ ìwọ orí ọ̀fẹ́ ọlọ́run balẹ̀ mi grace of God enter into my life orí ọ̀fẹ́ balẹ̀ ayé mi ibẹ̀ sì ṣeun ńlá ibẹ̀ sì gbé ńlá ṣe nínú ìrọ̀rùn iná ara bàbàbà lè so tó yàgbàgàbà bèè fún orí ọ̀fẹ́ inú ayé ọmọ rẹ sẹ́ I saw that grace love your children As for that grace in your family, orí ọ̀fẹ́ pàdé mi, ibẹ̀ sì ṣe oríire nínú ìrọ̀rùn, oyá oyá oyá oyá láti mú àti náwó. Oh man, not from paycheck to paycheck, not from paycheck to paycheck, that you should live your life. no kò tó yàgàbà, orí ọ̀fẹ́ ọ̀run pàdé mi, kí n bẹ̀ sí ṣe oríire nínú ìrọ̀rùn oyá oyá oyá oyá oyá oyá oyá ay masaida thank you my father in Jesus name we pray, I break by the power of the Lord. Gbogbo ìfọwọ́kàn làmì àti tọ́jú lè bìtì nínà fọwọ́gbàyàn lójú lórúkọ Jésù gbàgbé do kó di asán lónìí. Bìtì nínà kó fọwọ́gbàyàn lójú oorun lórúkọ Jésù agbára ẹ̀ kó di asán lónìí bẹ́ẹ̀ kó fọwọ́gbàyàn. Uh, will you please say I'm tapping myself? like that just tap like that pé kí n kàn pé èèyàn kan fọ ọgbà yàn ẹ o lórúkọ Jésù mo ní kó di asán i'm talking to someone mo mẹ́nìkan sọ̀rọ̀ ni o pé kí wọ́n kàn gbá yàn lójú o lórúkọ Jésù gbogbo agbára ẹ kó di asán gbogbo agbára ẹ kó di asán gbogbo ìfọwọ́tò òkùnkùn the touch of enemy lójú àlá lójú ìran ni lórúkọ jésù kó di asán ẹ̀mí èèyàn lọ bá sọ̀rọ̀ yẹn o ẹ̀wọ̀n tó bá pọ̀ ní ohun tó bá ń ṣe lójú àlá lójú ìran they are talking to your spirit èèyàn gangan ló ń bá sọ̀rọ̀ and kò sí bọ́n ṣe lè bá the spirit of kò sí bọ́n ṣe lè bá the spirit sọ̀rọ̀ tí ò ní ṣẹlẹ̀ sí àgọ́ ara hmm. ọlọ́run gan ló fẹ́ sọ̀rọ̀ ọlọ́run máa ń bá yàn sọ̀rọ̀ ó máa ń the spirit sọ̀rọ̀ rẹ̀ ṣẹ̀yìn tó ń ṣe kí ní kàlójú àlá fún mi they are talking to your spirit hallelujah they are talking to your spirit that's your spirit right there gbogbo ìṣe yẹn lórúkọ Jésù kò bàjẹ́ that thing will not manifest ìṣe òkùnkùn yẹn kò ní farahàn ìṣe òkùnkùn yẹn kò ní farahàn ọfà yẹn ò ní farahàn kó parẹ́ let it be destroyed let peace of God rest upon you. Let the peace of God rest on you in the name of Jesus. Thank you, my Father. In Jesus' name we pray. Mo ṣe ń gbàdúrà this second time I've seen this ọmọ ajá. Yorùbá ẹ̀dẹ̀ kan ṣe rajá lé ẹ̀ <laughs> I'm just asking, I'm just a question. Um, eh, this second time I've seen this ọmọ ajá kékeré. Hallelujah. Everything, everything I, I don't want to go deep in that. Kò ní kí deep on that. Eh, maybe ajá ajá eh, ó depend ó depend lórí ajá tó bá rí hallelujah praise the lord the bible talks about the dog ẹ má jẹ́ kí n lọ bẹ̀yẹn fẹ́lẹ́ lórúkọ jésù gbogbo tó bá jẹ́ ọ̀run kó fún ọ lórí ọ̀fẹ́ orí ẹ̀ lórúkọ jésù ah, ọ̀run kó fún ọ lórí ọ̀fẹ́ kọ́lọ́run kó pa gbogbo ọmọ mọ́ kí ọlọ́run ṣùgbọ́n kó pa gbogbo ọmọ mọ́ mo ní kí ọlọ́run Ísírẹ́lì kó pa gbogbo ọmọ mọ́ ẹ̀jẹ̀ Jésù kó yí gbogbo ọmọ ká bẹ́ẹ̀ ni ó sì rí gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa àmín lórúkọ Jésù kọ́lọ́n kó pa gbogbo ọmọ mọ́ oore ọ̀fẹ́ Jésù kó balẹ̀ wọn orúkọ Jésù Olúwa gbogbo tí ayé fi ta mí lọ́rẹ tó lòdì sí ògo mi gbogbo tó fi ta mí lọ́rẹ èyí tó lòdì sí ayé mi olúwa gbà sọnù whatever that been given as a gift whatever that present you that is contrary gbogbo tá a fi ta mí lọ́rẹ èyí tó lòdì sí mi ẹnu náà ṣì tì náà fi tẹlòmíì lọ́rẹ o ẹlòmíì àmúbọ́ náà fi tọ́ ẹlòmíì lọ́rẹ ẹlòmíì kókó má ronú ìrànlọ́wọ́ fi tọ́ lọ́rẹ ayé àwọn tá lọ́rẹ ayé àwọn ìka ènìyàn nípa àwọn tá lọ́rẹ ni aṣọ ìtẹ́ àkíyèsà máa ń ṣẹlẹ̀ ó máa ń ṣẹlẹ̀ wọ́n tá lọ́rẹ nǹkan burúkú ẹ pọ orúkọ Jésù gbogbo ohun tí ayé fi ta mí lọ́rẹ whatever that present to my life that is contrary to my joy jó pòórá jó pòórá jó pòórá jó pòórá jó pòórá jó pòórá gbogbo ohun tí a fi ta mí lọ́rẹ gbogbo ohun tí a fi ta iṣẹ́ mi lọ́rẹ tó lòdì jó pòórá whatever enemy have present your life that is contrary disappear in the name of Jesus. In Jesus' name, we pray gbogbo Jesus, every stranger contrary stranger kò gbọdọ̀ wọlé mi every stranger every contrary stranger àlejò òkùnkùn lórúkọ Jésù kó jìnnà sí ilé mi kó jìnnà sí ayé ọmọ mi àṣeyà that is not of God every stranger that is not of Jesus gbogbo àlejò tí ò ṣe ti ọlọ́run kó jìnnà sí ilé mi can you pray can you tell the Lord every stranger that is not of God gbogbo àlejò àlejò ètò lòdì sí ilé mi gbogbo àlejò ètò lòdì sí ayé ọmọ mi gbogbo àlejò ní ọwọ́ Jésù gbogbo àlejò ètò lòdì sí ilé mi ẹ kó orúkọ Jésù gbogbo àlejò àlejò Shia, they are contrary to progress. In the name of Jesus, let it be far away from my door. Gbogbo àlejò ní àyíká mi lòdì. Every contrary stranger in the name of Jesus around me in the name of Jesus disappear. Gbogbo àlejò ètò yí àdúgbò mi ká. Gbogbo àlejò ètò yí iṣẹ́ mi ká. Let them disappear. Let them disappear. In Jesus' name. Our Lord, we pray. Tell Lord, let my blessing be delivered quickly to me. Ire mi kàn fún mi kíá gbé wá fún mi kíákíá. Ire owó tí mò ń béèrè fún. Ire ọmọ tí mò ń béèrè fún yá pọ́n gbé ọ̀run kó gbé fún mi kíákíá. Ọ̀run ẹ gbé wá fún mi kíákíá. Let them deliver it to you. No more waiting. Ire ayọ̀ mi. Let them deliver it to me. Bẹ́ẹ̀ kó porúkọ Jésù. Ire àṣọrí mi tí mò ń béèrè fún. Let them deliver it quickly somebody lift your voice ire ìbùkún tó béèrè you. yẹn you pe orúkọ Jesus, let them deliver you quickly ire àṣeyọrí tí mo béèrè fún ó yẹ ó yẹ ó yẹ ọmọ lànà kó gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù agbára jíìde o màkàdó yàrá màmá làǹtórí àmà oṣù tó yàrá lè tẹ́kẹ̀ lóbo sí tó yàrá ire ayọ̀ mi tí mo béèrè fún ó yà kàn gbé wá fún mi kíákíá ní orúkọ Jésù. I don't know what you have been praying for. I don't know what you have been trusting God. Let them deliver it quickly to you. Let them deliver it now. We let it happen now. Àṣe àṣeyọrí tí mo béèrè fún yẹn yóò ṣẹlẹ̀ báyìí. Olúwa jẹ́ kó ṣẹlẹ̀. Ọmọ tí mo ń gbàdúrà fún that fruit of the womb that you are trusting God let it happen now. Ní orúkọ Jésù ìṣẹ́gun tí mo béèrè fún Olúwa jẹ́ kó ṣẹlẹ̀ báyìí ìwòsàn tí mo ń béèrè fún that healing I'm trusting you that I'm asking you God Father let it happen ẹ bí orúkọ Jésù ẹ ní ó ṣẹlẹ̀ báyìí ní orúkọ Jésù olúwa ìtúsílẹ̀ àwọn èèyàn yìí that deliverance of God let it happen now olúwa ní ó ṣẹlẹ̀ báyìí somebody pray pray pray pray pray pray ratatatolatata matodegedegedeba masototo lakaba matolia katayago matolia masotoyaba matokotayaba leteke ratata leseke telebo matoliaba nínú ayé mọ́ládé rapatolia makasa leteke rababa leteke rakata leteke rakata Father let it begin to happen Ni orúkọ Jésù gbogbo ìyá wọn dèrò kó si sí tú sílẹ̀ gbogbo ìyá wọn le ayé te lè da that been down your miracle blessing that been tied down let heaven begin to lose it now gbogbo tí ayé dè lókun gbogbo tí ọ̀tá dè lókun ní orúkọ Jésù gbogbo tí ìgbà àti àkókò dè lókun in the name of Jesus the atmosphere the city the country ìka bàbàbàbà orúkọ tú sílẹ̀ ìka àtàlẹ́ begin to happen your blessing begin to come the blessing begin to come ìrìn ayọ̀ yín kó bẹ̀ sí ṣẹlẹ̀ in Jesus name we pray ẹ porúkọ Jésù Lord give me a testimony fún èmi náà ní ẹ̀rí báàlì yẹn ṣe mọ̀ gbàtó bá gbàdúrà kọ́lọ́ náà fi ọlá ìlú ẹ̀ olúwa fún mi ní ẹ̀rí fi ọlá rẹ̀ hàn mí ọlọ́run lè ṣe ọlọ́run lè ṣe if I come to you àti ọlọ́run lè ṣe ọlọ́run lè ṣe ah eh, mo pe ah, ah, you must believe mo pe gbàgbọ́ ọlọ́run lè fi wà ń bì náà dem must you faith in you ah, okay báyìí sọ pé ọlọ́run lè ṣe náà jẹ́ kí n gbàgbọ́ a little faith a little faith àná ọjọ́ yẹ kó ṣe kọ́ lọ́wọ́ wá ṣe nìyẹn àbí bí ṣe kó rí nìyẹn o àwọn ọlọ́run lè ṣe lẹ́nu ọlọ́run lè ṣe lẹ́nu ọlọ́run tí ọlọ́pàá ọ̀pá mi díẹ̀ <laughs> bẹ́ẹ̀ oh, that's true ọlọ́run rẹ̀ ọlọ́run lè ṣe orí ọlọ́run lè ṣe làwà láti jọ ìná hallelujah ọlọ́run yóò mọ ìrìn rẹ̀ ṣe it's ah, náà sọ pé ìrètí gbé àmọ́ àmọ́ kan ṣàárẹ̀ ó sọ pé ìyàn tó má ni. I èèyàn á fẹ́ yà You know, sometimes you read the scripture, you know, so that's you have to get understanding of the word of God very well. Sometimes you say this, what is contrary, but it's holding you to hold fast. And you say this, what you got it, ìrètí pé máa mú ọkàn ṣàárẹ̀. Ọlọ́run sọ pé ìrètí pé máa mú ọkàn ṣàárẹ̀. Nígbà tí ìrètí ó máa ń súyàn If you base on that. Now, another scripture told us, òwúrọ̀ ah, ṣàárẹ̀. I mean God is telling what is about what can happen what is happening to people ó ń sọ fún wa tó ń ṣẹlẹ̀ sí ọkàn èèyàn ṣùgbọ́n he is not telling you that kò ṣàárẹ̀ no ó kàn sọ pé tí èèyàn bá ti tètè rí nǹkan as being God pé ohun tó máa ṣẹlẹ̀ ní ọkàn ènìyàn nìyẹn ìrẹ̀wẹ̀sì á mú ẹni àti ẹni wàá gbàdúrà àdúrà owó owó ilé tí ti gba ẹjọ́ náà ti tó náà ṣọ́ọ̀ṣì nǹkan tó ẹ wo mi tẹ lọ́bí wọ́pọ̀ mọ́tò I'm not going nowhere mi tẹ mi tẹ lọ. I don't àdúrà sísun gbígbà ẹ̀yà láti Some people come to that conclusion mi tiẹ̀ lọ bí ọkùnrin mi tiẹ̀ wo àdúrà kọ́ mi tiẹ̀ gbà mọ́ ilé ìsìn gbà mọ́ ẹ̀wọ̀ kọ́ ọ̀ ṣe kó wá ṣe kó hallelujah lóko jésù ibi tó ti rẹ̀ ọ́ ọ̀run ràn ọ́ lọ́wọ́ àmín ṣàmì dáadáa I understand ibi tó ti rẹ̀ ọ́ ibi sátani ni kò and satan is one in the satan use two people sátani ni bàtí bá pọ́n mọ́ lójú nígbà tí n tó ń bèrè yẹn tí ó bá ti bọ̀ sí i á kù lẹ́yìn ọlọ́run tó ń sọ yẹn that's why ìyá ń gbọ́ ọlọ́run tó ti yé ó ṣe fún mi kò ṣe fún mi sókè I love I just love him mo tó fẹ́ ṣe nǹkan mo fi mo love ẹ̀ and that's it tí ẹ bá ti come to that conclusion in your heart Sátánì á wò ilé ìmọ̀ àti sign ó ti sign kápá ta ó ṣe kò ṣe it's okay mo love ọlọ́run it's been good to me and you see he will not disappoint you at the end àpòkò fún mi lówó yẹn ni o ẹgbẹ́ tó ti ń gbàdúrà kò fún mi níṣẹ́ yìí normally years I've been praying for God concerning that job I'm not praying mi tẹ̀ gbàdúrà tó ń lọ. wọ́n ní ìyẹn farabalẹ̀ fẹ̀yìntì kò gbẹ́kẹ̀lé ọlọ́run kò sẹ́ńtì òjì look at the scripture you can see David was tired but he encouraged himself in the Lord. Yes. Do you think do you think Joseph will not question a little bit? Ah, do something call him now. Even though we don't see it but at the end you know nǹkan bá ṣẹlẹ̀ sí ah n kò ṣe kí ni ọlọ́run dẹ̀ wò mí ràn wọ́n tún parọ́ mọ́ mi but God was with him that cons that comfort him bíbélì pé ọlọ́run ti wà pẹ̀lú ẹ̀ ọlọ́run wà ọlọ́run praise lọ́ọ́ fi sí lẹ́sẹ̀ àìmọ̀ tí ó mọ̀ and God was with him God used that place to, con to comfort him ọ̀fọ̀ wọn ló fi jọba nínú prison so àbí ǹdẹ̀ yìí dùn ọlọ́run tó fara wọn gbọ́. So begin to see that hand. Lórúkọ Jésù kẹ̀bẹ̀ sí rí ọwọ́ Ọlọ́run. Begin to see that hand of the Lord in your life. And that hand, that hand for moving forward in area of life that enemy is frustrating your effort. Gbogbo agbára tó kóra wọn jọ pé oṣù ah, lójú àwọn ọ̀rọ̀ adé iṣẹ́. Gbogbo agbára agbára ẹbí pàwọ̀ gbogbo èyí tó bá fara ẹ̀ jì. Gbàdísẹ́ o, àwọn ò ní gbà. Gbogbo ẹ tó ti gbé ìṣùmọ̀lẹ̀ nítorí ayé wa they have sold themselves as a seed for devil tó fi jẹ àwọn jù fún irúgbìn fún sátani pé àníṣe àwọn máa bá iṣẹ́ ìkànlẹ̀ àwọn bá yọ ọmọ ìkàlẹ̀ àwọn jẹ́ kí sinmi dé ọ̀hún ó gbè wá níjà let Jehovah arise and fight for us let Jehovah arise and fight for you every spirit of frustration in the place of prayer every spirit of depression in the name of Jesus gbogbo ẹ̀mí rẹ̀ wẹ̀sì gbogbo ẹ̀mí màtóríà máa mọ ṣàkàyà gbogbo ẹ̀mí asán ni a ṣe ní asán ní orúkọ Jésù gbogbo ẹ̀mí ẹ̀ kó lana ọ̀run kó tẹ̀rí ẹ̀mí ẹ̀ bá ọ̀run kó tẹ̀rí ẹ̀mí ẹ̀ bá àmà ṣàrìnà àmà káyìí màsáyà àtẹ̀ ìmàdàdì in Jesus name ẹgbẹ́ ọdún olúwa ní mi lọ olóhùn ó fi jẹ́ kí ojú rẹ kó rí rí. òun ó sì fún ọ ní orí ọ̀fẹ́ nínú rẹ̀ yàtọ̀ ẹlú ojú ẹ̀ rírí o ṣùgbọ́n orí ọ̀fẹ́ ò sí fún aleluya bí arákùnrin yẹn tó lọ wá ní pé ojú ojú lọ́la ojú ẹ̀ rí ṣùgbọ́n orí ọ̀fẹ́ ò sí fún láti láti gbádùn ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìyanu àwọn ti fẹ́ fún olúwa ní pé òun ó òun ó jẹ́ kí ojú rẹ̀ kó rí ire orí ọ̀fẹ́ nínú ẹ̀ The Lord will let you see good things and grace in it. The Lord will let you see it and grace in it. Ọ̀rọ̀ ẹ kó Let that word come to me. Let that word come to me. <laughs> Let that word come to you. Lórúkọ Jésù, ọ̀rọ̀ yẹn kó bí ayé rẹ wò. Ọ̀rọ̀ yẹn lórúkọ Jésù. Ó ní ọ̀rọ̀ yẹn that word of God will not return to him void. It shall accomplish it. Ó máa mú lórúkọ let that word visit your house ọ̀rọ̀ kó tọ́ ilé ẹ̀ wá kó tọ́ ayé ọmọ let him visit you in the name of Jesus Or I kó tọ̀ you, wá ojú mi kò rí ojú yìí kò rí orí ọ̀fẹ́ láti the grace to eat it the grace to enjoy it long life with a good health let God rest it upon your life in the name of Jesus no more disappointment say say no more disappointment As ẹ sọ jáde kò sí ìjákulẹ̀ mọ́ mo ní kò pèlè èdè jáde sọ jáde say say say in the name of Jesus nobody disappointment in my life sọ sọ sọ kí àṣẹ ọlọ́run sì gùn sọ bẹ́ẹ̀ no more disappointment in my life kò sí ìjákulẹ̀ fún mi mọ́ no more disappointment in my life say it sọ jáde kí kí àṣẹ ọlọ́run sì gùn no more disappointment in my life kò sí ìjákulẹ̀ fún mi mọ́ ikabaro soto yaba limprondo shike linteria makoplana kaba Rìpàtó ló mọ disappointment ní gbogbo in all my expectations in all our expectations ní gbogbo ọ̀nà wa ṣe ìṣe lórúkọ Jésù no more disappointment no more disappointment kò sí ìjákulẹ̀ fún mi mọ́ o ìkàdàdé abábábá lìṣó torí abagalaba lè torí amakatayaba àìyá dáadáa dáadáa. Mandaya Namabosa. Gbemisola Ekatoria Makusoto Yaba. No more disappointment. Leprendo Tekeriaba. Leprendo Sikiaba. Leprendo Sikiaba. Leprendo Sikiaba. Ripatoya Matayaba. No more disappointment. Kosi Jakule Fema. Somebody say, say, say, no more disappointment in my life in Jesus' name. We pray, we decree, we come in agreement today. As our Lord has decreed in our life. Bí Ọlọ́run ṣe sọ lórúkọ Jésù kò rí bẹ́ẹ̀ no more disappointment in our life in the name of kò sí ìjákulẹ̀ fún ayé mi mọ́ kò sí ìjákulẹ̀ nù ayé ọmọ mi mọ́ kò sí ìjákulẹ̀ nù ilé rẹ mọ́ no more disappointment in my life your expectation shall be satisfied your expectation will not be cut short your expectation will be satisfied your expectation for good things will not be cut down in the the name of Jesus. Thank you, righteous one. Thank you, faithful one. In Jesus' name, our Lord, we pray. Now ask God for what you need. Let's very young. Tell him now this is a privilege, this time for you to ask. Àkókò láti béèrè. Ó yẹ sọ fún Ọlọ́run, ohun tẹ́ ẹ fẹ́ tẹ́yìn fẹ́, Ọlọ́run mi agbára rẹ̀ ká eléyìí. Ọlọ́run mi agbára rẹ̀ ká ìwòsàn yìí ọlọ́run mi agbára rẹ ká ìtúsílẹ̀ inú ayé mi kí là sọ tọ́lọ́run ò lè ṣe ilẹ̀ bì lọ́wọ́ ọlọ́run tó ń bẹ̀rù ẹnìkan ah, mò ń bẹ̀rù ah, ọkọ̀ wájú ah, mi lè kọjá talẹ́nu náà níwájú ọlọ́run àfẹ tó bá fẹ́ lọ nìkan lógun ọlọ́run tó rán iná ṣáájú ara rẹ pé kí iná lọ ó wá pẹ̀lú tó máa dúró sára nìyẹn gan yóò bìlà ìkàbà ó ṣàtà tẹ́lẹ̀ lọ ọlọ́run agbára rẹ ká ilé inú ayé you can do this for me you can open the door. get your life. ìran mi. Tell ask the Lord. Ask him present your case before him. Then, gbádùn ẹ̀. it. Then you know it's Ẹ sọ So ọlọ́run long, Baba, bó ṣe lọ́rọ̀ tó jẹ́ jọ now, náà náà. Sọ fún mi káyà àkóso. Èmi náà fẹ́ let me enjoy full of riches. Olórí gbogbo ní ìkàwọ́ jẹ́mi náà jọlá ẹ̀. Sọ fún jẹ́ kí mi náà rí ọlá rẹ̀ jẹ. Sọ fún Jésù, my I will praise you. I will thank you, my dúpẹ́. I will show my appreciation to you. My mórè. my mórè. my mórè. my mórè long, my mórè rẹ bàbá. Màá mórè. Màá mórè. Ìkàbàrọ̀ sọ̀tọ̀ yàrá. In Jesus' name we pray. No, I look at I was doing the second king. I think second king, first king. I think it should be first king. And the Lord, because of the act of Solomon, the Lord said to him, He's going to make Jerusalem to be the king. Jeroboam tí ò jẹ́ And I begin to look at it, every one of them, God, because of that sin of Saul, Solomon, God divided the kingdom of Israel. He gave him ten, he gave one, just one, his twelve kingdom. He only gave Judah, only Judah to to to David because of David to the Majevu. ah má jẹ ohun tí mo ti sọ mi gbọ́dọ̀ yí dànù I made a promise to David and I do ọlọ́run kì í ta lẹ́yìn God will never betray you ó ti sọ fún Dáfídì pé àwọn ọmọ ẹ máa jókòó sórí ìtẹ́ forever ṣùgbọ́n gbàtọ́ ọmọ ẹ dẹ̀ wá ṣìwà wù wá ah kí ni kó wá ṣìwà ó lè sọ̀rọ̀ ó gbọ́dọ̀ kó dé ó gba ìjọba yòókù lọ́wọ́ ẹ̀ ó kó fún Jeroboamu and also he only gave Solomon Solomon one which is Judah yorùbá àwọn èèyàn gan tọ́lọ́n tó wò pé ó máa jẹ́ nǹkan náà ló tún wá ya kò kí wájú ọlọ́run òun kankan tó wà tó wá burú ju solomoni lọ àbíwọ́n <laughs> ah, ègún ọlọ́run ò dá lórí ẹ o ọlọ́run gbogbo ìran ẹ̀ ló máa parẹ́ ẹ tó tọ́ àti pààrọ̀ rẹ̀ rẹ̀ òun náà tó wá jẹ́ nǹkan míì èèyàn lásán that's why we need the grace I, I begin to realize that every one of them fall short of God's glory even though God trusted them gbogbo èèyàn tọ́lọ́ ń gbẹ́kẹ̀lé gbogbo wa that's why we need the grace of God that's why we live by grace not by works that no one should boast ọlọ́run pé ilé ìjòròbó àmọ́ gánmà àtẹ̀tún san ni tí ẹ̀ ló wá burú jù ó gbọ́rọ̀ ìṣàjọ ẹni tí ń lọ ó gbọ́rọ̀ ìṣàwọlé ni ó ní kí kán bá lọ sí Ísírẹ́lì táyà bá lọ sí Jerusalem wọn á yí padà wọn á gba ìjọba lọ ó ti gbàgbé pé ọlọ́run ló fóun ó gbọ́rọ̀ ìṣàsíbẹ̀ he made an image in that place that no one should go to Jerusalem so they can worship here every one of them to his own son. Rehoboam, Jeroboam, every one of them disappoint God. They fall short under God's under the law. They are not up to standard. That's why Jesus Christ made the standard. That's why we look unto Jesus. Eh, ìgbà míì a máa ń sọ̀rọ̀ nígbà bí Ọlọ́run Ọlọ́run ṣe dé fún mi ìgbà tó bá ṣe tán. Eh, now we, we, we grow another wing again. Ọ̀pọ̀lọpọ̀ ti gbàdúrà sẹ́yìn rí àjọṣe kan àdúrà ní ìgbà kan à ń gbà pé yíwá dáadáa ni ìbọn tí wàá yí ọba yìí sẹ hallelujah I pray that you will not disappoint God that God of heaven will look unto your request and grant unto you would there be ìdènà ìdíwọ́ in your life that is holding that miracle from you that no will remove it may you experience God may you enjoy Him in the name of Jesus olú ọlọ́run kó bàjẹ́ ayé gbogbo ẹ̀rí tó yẹ kẹ́ ẹ ti ní láyé the testimony that you supposed to have àwọn ẹ̀rí kan wà tó yẹ kí ayé èèyàn ti ní kí èèyàn ti gbàgbé ẹ̀ ah èèyàn sì wọ ẹ̀rí yẹn kiri gbogbo ẹ̀rí tó yẹ kí ẹ ti ní ní orúkọ Jésù èyí tí ayé fi ń dùn yín ìgbà tí àti àti ìgbà àkókò ti yà ó yẹ gba ẹ̀rí náà the Lord that you run to tonight ọlọ́run tẹ sátọ̀ wá ní àṣálẹ́ yìí ìkàrà ó ṣàtọ̀ ọlọ́run tẹ wojú ẹ̀ ó yá kó ṣàánú fún yín God have mercy lábẹ́ bó tilẹ̀ kórí ẹ̀hún ẹ̀dá circumstance ó yẹ rí àánú mo ní lábẹ́ bó ti wulẹ̀ kó rí ní orúkọ Jésù ó yẹ ẹ lọ rí àánú Ọlọ́run gbà lábẹ́ bó ti wulẹ̀ kó rí ilẹ̀ lábẹ́ májẹ̀mú tó bó ti o lábẹ́ agbá náà ẹgbẹ́ májẹ̀mú condemnation guilt or whatever thing ó yẹ ṣùgbọ́n ẹ lọ rí àánú gbà receive the mercy of God àánú Ọlọ́run ẹ gbà lórí ìbéèrè yẹn. Lambe, but in order that no man circumcision no receive the mercy of God. Ẹ ra àánú gbà lédè, ẹ lọ rí àánú gbà, àánú kó bá yín gbé. Let my request, ẹ gba àánú Ọlọ́run lórí ìbéèrè yẹn, ẹ gba àánú, ẹ gbọ́dọ̀. Let the Oyama Shaigaba receive the measure of the name of God above me. I call that water by the blood of Jesus. Mo pàṣẹ agbára ọ̀run sínú omi ẹ̀. Ẹ kó gba ìwòsàn ó yẹ kó gba ìmọ̀láradà ní orúkọ Jésù kó jẹ́ fún ọ in any area that you apply that water let that water respond kó jíṣẹ́ yẹn kó jíṣẹ́ ìyanu ẹnu àgọ́ ara rẹ kó jíṣẹ́ ìyanu ẹnu ọ̀nà ayé rẹ ó ti dẹ̀jẹ̀ Jésù kó lọ jíṣẹ́ ìwòsàn yẹn kó lọ jíṣẹ́ ìtúsílẹ̀ yẹn and let your life be full of them ojú ò ní tì ọ́ àbò Jésù kò ní ìrẹ́ gbogbo bẹ́ẹ̀ iná ò ní wọnú ilé rẹ ìkàbàbò sàtìyàbà lè pèrèmíọ sùkàbà iná ò ní wọnú ilé rẹ iná iná kò lè rẹ ẹrù rẹ ò ní sọnù iná kò ní wọnú ilé rẹ iná ò ní wọnú ilé wa ẹrù wa ò ní sọnù iná ò ní wọnú ilé wa ẹrù wa ò ní sọnù bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi olùwàtàgbára wa àmín àmín. àmì Jesus, Jésù àwọn ìṣáájú hallelujah your eyes let us put in mind that prayer continue tomorrow and the Lord your God will do great things in your life and also tomorrow is about the seven thirty Bible discussion and I pray the Lord your God will do make sure you share it and also press that you know you just press I told you just press that like or something like that you know yeah, I, uh, just press it you know. the Lord will go will do great things. ó lọ fẹ́ jésù lọ́wọ́ àná ọlọ́run kó bá yín gbé o ẹ lọ ṣe rere o ayé kó mú òmìnira yìí kẹ́rí pàṣẹ àdúrà yìí o ó mú ìyanu jáde wá jésù àmín àmín àmín lórúkọ jésù thank you for being here God bless you see you later on bye bye.